الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوك فلان وبا ọlọ́run kò ṣe àdékún ìkẹ́ àti gẹ̀ fún annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará alẹ́ àtàwọn sọ̀hábí annabi àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé súnà annabi náà sallallahu alaihi wasallam tí ó bìdìjú alkiyama olùwàmásá àkàwọn náà kúnnú wọn amin kitabul qisas ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ qisas kí ni hikima ti ń bẹ̀m̀bẹ̀ tolúwa fi ní ẹni ó bá pààyàn amdan tó máa ma pa fajaza'uhu an yuqtal ẹ̀san tí ẹ̀ náà ni kí wọ́n pa òun náà eléyìí tí ń fi yé wa pé àwọn ìran kí ẹ̀mí ẹnìkan ti ọwọ́ ẹnìkejì rẹ̀ bọ́ eléyìí tí ó bá ní nídájọ́ pé kí wọ́n pa ẹni náà padà kò sí nínú báàbù tí a ń kà yìí tó rọ́rọ̀ kì sọ́ọ̀sù ni a máa ń jẹ́ gbogbo ẹni tí ẹ̀mí ẹnìkan bá bọ́ lọ́wọ́ rẹ̀ náà ni ṣẹ̀ríà ní apá kálà òun làwọn àfáà ṣe máa ṣàlàyé pé oríṣi ọ̀nà mẹ́ta òun ni ọ̀rọ̀ ẹnìkan pa ẹnìkan kò lè jorí sí ọ̀nà mẹ́ta lọ àkọ́kọ́ ń bẹ́ òun ni alkotlu al'amdu alkotlu al'amdu ẹ̀kejì ń bẹ́ alkotlu alkhatọ̀ alkotlu alkhatọ̀ ẹ̀kẹta òun ni alkotlu shibuhu al'amdi inú mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀kan péré ní ma fa pé a ẹniyẹ pààyàn ẹ̀pọ̀ òun náà ẹ̀rí méjèèjì yókù kò sí dájọ́ ẹ̀pẹ̀ ni ọ pa èèyàn kí ló jẹ́ orí bẹ́ẹ̀ alkọ́tùlù l'ámdú òun ni ìmọ̀ọ́mọ̀ pa èèyàn gẹ́gẹ́ bí ayá alkùránì tó ní wà man yaqtul mu'minan muta'ammida nínú àyà míì wà máa kana li mu'minin an yaqtula mu'minan illa khata'a a jẹ́ pé gbogbo táwọn alfa onífíkì wí wọn mú wá ní ọgbọ́n orí ara wọn bí kì bá ṣe pé pẹ̀lú gbẹ́sẹ̀ lé ẹ̀rí nínú al-Qur'an al-Karim wa sunnatu nabiyyi náà sọ pìnyà láàrin man yaqtul muta'ammida àti ẹni tí ó pààyàn khatọ́ án ó sèèsì mọ́ta amẹ́dán ọmọọmọ gbogbo ẹni ọba mọ̀ọ́mọ̀ pa ẹni kejì rẹ̀ ìdájọ́ rẹ̀ ní kíní alkisos ìdájọ́ rẹ̀ ní kíní alkisos oní báàbù tàwà yìí bọ̀tí ìran méjèèjì tó kú alkotulul khatọ́ an yaktula mu'minan illa khata'a ń pè bẹ́ẹ̀ òun ní gbogbo òran ó sèèsì kọ̀mọ́mọ́ minel kọtili alkhatọ̀ arínú àwọn ọ̀pọ̀lọpọ̀ kọ́dà ìtọ́ pọ̀ ní àwọn alfa onífíkíwò ni wọ́n ní ìran pé ẹ̀mí ẹnìkan bọ́ lọ́wọ́ ẹnìkejì ọ̀nà méjì náà ló pín sí lọ́dọ̀ tàwọn bí kùránì ti wí imma mọ́tàán mẹ́dá àbíkíní khatọ̀ àwọn ọ̀tí ẹ̀rí ṣíbúhú al'amdi ṣebuhu al'amdi àwọn fúkọ̀há olùmọ̀lìkíyà ni wọ́n mú ṣíbò al'amdi wá ìpẹ́ ọfà ara jọ kìí se pọ́ mọ̀ọ́mọ̀ o àmúsúnmọ́ gíní ó súnmọ́ mímọ̀ọ́mọ̀ síbẹ̀ náà kò sí dájọ́ kìsọ́ọ̀sù fi ṣíbìhí fi ṣíbìhí al'amdi ọ̀nà kan ṣoṣo tíṣẹ̀rí àti ma pé ẹni ọpá àyẹ̀yẹ pa ó wà al'amd òun ni ìmáàmà pa èèyàn bó láwà sí mọ̀ pé èèyàn máa tẹni tó máa náà ní pé òun ọ̀ máa ẹni tí ọmọ ọmọ kò ní parọ́ pé òun ò sé kíní òun ọmọ ọmọ ẹni ó sì sèsè pààyàn àní sèsì móhun náà pé irọ́ ni irọ́ lọ pa kò sèsì ọmọ ọmọ sé kíní ọmọ ọmọ pa ni òun lọ jẹ́ káwọn àfọ́ wa gbé mẹ̀yàrù kalẹ̀ kí ni mẹ̀yàrù tí wọ́n gbé kalẹ̀ náà wọ́n ní lápèjúwe ẹni tí ọ́nàyàn níbi tá a mọ̀ pé ẹ̀mí lè bọ́ ẹni tó náyàn ó fi nǹkankan náyàn àwòrún tó fi náhùn ẹni àwọ̀ àwòbí tó fi nà ní ara rẹ̀ lápèjúwe èèyàn mọ́bẹ̀ lọ́wọ́ níbo ló ti gún ẹni wọn ní lọ́rùn ọwá lóhun ọ̀mọ́mọ́ gbogbo méjèèjì ọ̀nà amúdù ló pé mẹ́ ọ̀bẹ lè pààyàn àlà tó lò ó lè ṣe kíni ó lè pààyàn ibi ó tún wá fi bọ̀ lára rẹ̀ yìí ibi ó súnmọ́ pé ọ̀fẹ́ pa náà ni irú eléyìn bọ́ bá ti rí bẹ́ẹ̀ kò sí irú pé a ìsìwá mọ̀ọ́mọ́ ọ̀wá mọ̀ọ́mọ́ kò sí irú torí pé bíbẹ̀ ẹ̀kọ́ ẹni ọmọ ọmọ náà ó pọ́n wọn ọ̀hún náà pọ́n wọn ọmọ ọ̀hún ẹgbọ́ bí tó táwọn alfa gbé kalẹ̀ in tó fi lù yìí wọ́n náà mọ̀ kérù nǹkan báyìí ó lè gbẹ̀míyàn ibi ọtí ẹ̀tún ti wá fi tó ti fi bà lára rẹ̀ yìí ìgbà míì wá ń bẹ kéyàn ó mú in wí irú ọ̀bẹ ta wí nísìn pé ọ̀bẹ máa pààyàn hmm? ọwá lẹ̀mọ̀ lẹ́sẹ̀ ọlẹ̀mọ̀ níbo ní ẹsẹ̀ ọlọ́nsì ní àjàlú tọ̀hún tó ọba lọ́bẹ́ mọ̀rọ̀kó ti yé ṣẹmọ̀kẹ́ tóhun náà lò in ti ma wọ́n yí fọ̀bẹ́ báyàn sí àbí gbogbo ẹ̀yàn ọmọ tí jò dé jọ ma fọ́gó ogbọ́n ọmọ kan tí ọ bá ní bíbí tó sì lẹ́sìn ìjọ gbọ́dọ̀ dé a ma wá fọ́gó gbọ́dájọ́ sẹ̀rí à ń bẹ́ ó sèèsì ò sí nógo ni a ó sì wá sẹ́sì ní wọ́n fi gò bá yẹn sí wọ́n fọ̀bẹ́ bá èèyàn sí irú eléyìí ohun òun làwọn àfáà pè ní ṣíbúhú aláàmùdì ẹ padà wá béèrè pé kí ní ìyàtọ̀ rẹ̀ ìjì ńgbàtí a ní òun nípa òun náà ìyàtọ̀ rẹ̀ ń bẹ lọ́nà jìyà míì àmọ́rú eléyìí ohun gẹ́gẹ́ fi mọ rú ọ̀nà tí sẹ̀rí àgbà protect ẹ̀mí ọmọ èèyàn dé gbogbo ṣubúà ẹ̀rújú tó bá ti léwu kó kéré ma ṣẹ̀rí ọ recognize rẹ̀ yá ó ṣeéṣe kí ọ mọ́ lérò àti pa torí pé ìtọ́ pọ̀jù ní pé bíyàn bá fọ̀bẹ̀ bùyàn lẹ́sẹ̀ kò lè mọ̀ náà ẹ̀mí rẹ̀ torí náà ìrọ̀lẹ́yìn ó kò ní kíni ó kò ní alkọtulu al'amdu àmọ́ wọn ní kayún náà kún alkọtulu alkhata bal huwa min alkọtili ṣíbi yí al'amdi àwọn wo ni àwọn ń pè ní alkotulul khata alkotulul khata in tí ó fi na irú rẹ̀ pààyàn in tó fi na irú rẹ̀ ṣe gíní kẹ́ pààyàn ibi ó sì nà lára ẹ̀nà kìí sí ọ̀nà ẹ̀mí àmọ́lọ ń lè kọ́ ẹlòmí ẹ̀ tàrí rẹ̀ lásán ajali tí ó sì ṣe gíní yóò tọ̀ irú eléyìn là ń pè ní alkotulu abẹ́ni tí ń bá ọmọ wí pé ọmọ yí ọsẹ̀ ọya tẹ́wọ́ rẹ̀ àbíbá kan ọ̀nà nínà tí yẹn fi bá yẹn wí yàtọ̀ fó bí òpònú tí ó wà mú ayọ́nù tí ó fi bọ́ná ma fi jọ ọmọ ẹlá pé ọya jẹ́wọ́ irú eléyìn bí ọmọ náà bá kú kódó lè jẹ́ alkọtulú aláàmùdù yẹn bá ń fi iná jóyàn tẹ́mi fi kú lára torí pé èèwọ̀ tí ẹni láyọ̀ adébùbìn náà rí ìlà rọ̀bà náà gbogbo ẹni tí ń pọ́níṣì èyàn ẹlọ́ fi ayọ́nù ẹlọ́ fi kíní gbóná jó haramu nínú ṣẹ̀ríà o la yu'adhibu bin-nar illa illa rabbun nar ẹnìkan lẹ́tọ́ àti fi ná jẹ́yàn ń yá àfọlọ́ntọ́ dáná nípa báyìí àbẹ́wọn ẹlòmíì ọyẹ kẹ́ná kalẹ̀ fún gbogbo ọmọ mùsùlùmí tó bá gbẹ́sìn rẹ̀ yé jìnà sí gbogbo ránran báwọn kò tó di pé yàn lọ jẹjọ rẹ̀ lálìkìyàmà bọ́ bá ti ẹ̀ lórí mú jẹ láyé yàn yìí ọtúlù ìkátọ̀ tún kù kan ọ̀nà àkọ́kọ́ ni n tó fi bá yìí wọ́n ìlú ìpáyàn àbí lápòjú èyàn taríyàn èyàn wọ́n jọ ń jàjàkadì lápòjúwe gbogbo yíò bí ẹ̀mí bá ṣe ìsìnbọ̀ mẹ́nà alkọ́tílì alkhatọ̀ nínú àwọn ọ̀nà alkotulul khatọ táwọn míì rò pé àwọn alfáà míì ní bọ́yá síbò láàmdì ni àmá al'akọrọ̀bù ni pé mẹ́nà alkotulí alkhatọ náà lákàásí èyàn mú in tí wọ́n in tó lè pààyàn in tó lè ṣe gíní tó lè pààyàn náà ló mú lọ́wọ́ bí ìbọn lápẹjúwe ó mú bàn lọ́wọ́ rú àwọn tí máa lọ dẹ̀gbẹ́ ó sì mọ̀ pé ọta tó lè pààyàn bẹ́ nù ìbọn òun yìí àmọ́ rọ́mọ ńgbàtí ó yìnbọn rẹ̀ yìí ehoro lóró pé òun rí fàkánà ìsànà ńgbàtí mọ́ dára ti ẹ̀tàn orí pé kíni orí pọ́mọ èèyàn lòun yìnbọn fún bọ́bá rìnlẹ̀ bẹ́ẹ̀ tí wádìí fi rìnlẹ̀ bẹ́ẹ̀ eléyìn náà dájọ́ ọ̀daràn kíni alkisos ṣẹ̀rí ọkà yíò náà kúnnà mẹ́nàl kọtílì al'amdi kò sí nú pé a máa ma pa èèyàn ìtí ní ma pààyàn náà ló fi pa o a máa rí lárí dájú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wádìí àtẹ̀rí àwọn tí ń bẹ ń bẹ́ wípé a nírú bó ti wà yìí lóòótọ́ èèyàn lè máa mọ̀ pé èèyàn lọ wà mẹ́ tààrí pó careless ru eléyìn náà mẹ́nàl kọtílì alkhata nínú àwọn àrán mẹ́tẹ̀ẹ̀ta tá wá kàkalẹ̀ yìí ọ̀nà kan péré ní ṣẹ̀ríà ní ẹni ọba pààyàn ẹsẹ́ kíní ẹ̀pà òun ni alkọtulu alàmù ẹni ọmọ ọmọ fojú lẹ́gbẹ̀mí ẹnìkan òun náà gbọ́dọ̀ mọ́ gbáyé mọ́ ìdájọ́ ṣẹ̀ríà nù tí gbogbo ayé tọba ipa ronú sí ní tàà fi mọ̀ pé àsódodo lọ́lọ́run wípé walakum fil qisasi hayat ẹni tí ó bá jẹun yóò tán tí ó dánrò ilé ìwò yóò rò lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta pé owó ọ̀ràn o ìmọ̀ lágbára kan ò débẹ̀ o bọ́bá ti ṣe báyìí ìwọ náà lọ́nu o èyí wọ́n wà jẹ́ kí ẹ̀mí ọmọ èèyàn ó ní kíni kò ní válù ẹni tí ó gbẹ̀mí ẹnìkan ó ronú lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta kó tó ṣerú bẹ́ẹ̀ àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà pé wò n tí sẹ̀rí àfẹ́ àchífù nù àìsẹ bẹ́ẹ̀ ìta àrí láyé iná òní ó ṣeéṣe kọ́ ṣẹlẹ̀ kẹ́mi ó dé pọ́ntọ̀ torí pé ó dá lójú pé owó ní ọjẹ́ èèyàn ní ọjẹ́ amàyàn ní ọjẹ́ anípò ní ọjẹ́ bí kọba ti wá jẹ́ alkọtulul khatọ alkọtulul amdu okùn tá ń pè ní àdíyà kò sí ẹ̀mí ẹnìkan tí máa lọ lásán o kọ̀sẹ́mì ẹnìkan tí máa ṣe kíní tọ́rẹ́ lómi ọmọ sọ̀rọ̀ kọrọ̀ pé ṣe bí ń gbà tí ọkọ̀ mọ́mọ́ àmọ́ yóò níbi tí ṣẹ̀rí ọ ti ní ó kéré yẹnyẹn ju àwọn èèyàn rẹ̀ tó kù lójú pẹ̀lú owó ńláńlá pẹ̀lú kíní owó ńláńlá bá ṣe padà kánú àdífẹ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ abùnyàn ní 100,000 kọ́ o aha tí wọ́n gbọ́dọ̀ ká tí ó pé lórí ẹ̀mí kọ̀ọ̀kan ya ààrẹ mi ẹni yín àrídá padà àmọ́ṣẹ̀ rí àní afún yín ní nǹkan báyìí ẹgbẹ́ má bínú èyí tó bá jẹ́ alkọtulu alkhata èyí tó bá jẹ́ alkọtulu ṣebuhu alhamd ẹ̀hẹ́ mo ní bèèrè lè fẹ́ wá pé kí wá ní wọ́n wulẹ̀ ń pín alkhata wa ṣebu alhamdi torí pé ní nínú ìdájọ́ sẹ̀ríà ni pé ẹni ọba ṣe pé alkọ́tùlù ṣíbò làmdì ni bàbá gba díà yìí ọ̀nà tá gbàgbà yóò lè ju díà ti alkọ́tùlù alkhatọ́ lọ nínú rẹ̀ ni pé inú owó rẹ̀ oní owó wa bàbá jẹ́ ṣíbò alàmdì bẹ́ẹ̀ tọ́ bá pé alkọ́tùlù ìkátọ̀ ní ṣẹ̀rí àṣẹ ìlìsáàmù gbogbo àwọn àkílà rẹ̀ àwọn kíní àwọn tí ó jogun rẹ̀ àwọn tó súnmọ́ pẹ́tọ̀ ilé ìdélẹ̀ náà iná lẹ́fòrí fa torí bọ́ bá pé ó kó dáadáa dé ẹ̀yìn náà lẹ́sẹ̀ kíní ẹ̀yìn náà lẹ́ni kò sì máa gbogbo ọ̀nà téèyàn fi mọ́ táà fi wádìí láti irú eléyìn àwọn wo wọ́n dá díà rẹ̀ jọ àwọn àkílà rẹ̀ sẹ̀rí pé yàtọ̀ ń bẹ láàrin kíni láàrin alkọtùlù alkhatọ̀ fil akhir wà alkọtùlù ṣebuhu al'amdi nínú ìdájọ́ ọ̀rọ̀ kìsọ́s òun ni pé mo ti mẹ́nu bá ní jẹjọ àwọn mẹ́jẹ̀mú kan bẹ ta bá ti rí ẹni tó ṣe pé ọ dáràn pé ọmọ ọmọ pa ẹnìkan ni ọwá kọ àwọn mẹ́jẹ̀mú táà gbọ́dọ̀ mẹ́sẹ̀ kíní táà gbọ́dọ̀ mẹ́rì nínú àwọn mẹ́jẹ̀mú ni tó ṣe pàtàkì mú ti mẹ́nu bá ń jẹjọ òun ni kí àwòlìyà òdámi àwòlìyà ó àdámi àwọn tí wọ́n ní ẹ̀tọ́ yìí sẹ́mọ̀pẹ́ ni wọ́n tí wọ́n pa òun ti lọ́njẹ òun kí ó béèrè pé ẹpẹ́ ni tó pa òun mọ́ àbí àmáwọn èèyàn ni wọ́n dùn ó wọ́n gbọ́dọ̀ panu pọ̀ lórí pé àfi kí wọ́n pa ẹni àwọn ni wọ́n ní ẹ̀tọ́ yẹn àwọn ni wọ́n ṣe kíní wọ́n lè wá pé àwọn yọ̀ǹda rẹ̀ yányán ṣẹ̀rí àfáyè gbá bí ó ti banújẹ́ àrípóhun náà ṣe tán ojú rẹ̀ wálẹ̀ falahum al'afu falahum al'afu wọ́n lè yọ̀ǹda rẹ̀ yányán láì gba nǹkan kan pẹ̀lú pé kó má lọ nítorí tọlọ́run àmọ́ kó bẹ́ẹ̀ mọ́ o ṣẹ̀rí àfàyè gbà bẹ́ẹ̀ wọ́n sì lè pé tọ́ àwọn kún ọmọ pa àmọ́ kọsàn kíní kọsàn dí àfáwọn wọ́n lẹ́tọ̀ yíò náà gbogbo èyí tí wọ́n bá yàn tí wọ́n bá sàlẹ́sànú méjèèjì ẹ̀tọ́ wọn ni a máa gbọ́dọ̀ fún wọn ní pressure wọn fi mú kanú ẹ̀ a gbọ́dọ̀ fowó tàn wọ́n a gbọ́dọ̀ dẹ́rùbà wọ́n bẹ̀rẹ̀ bá sì fi tí wọ́n bá fi pa ẹ́rì à ọgbò yíò ń ṣẹ̀rí ọgbàgbàkúgbà láyé o àmọ́ bó bá pé ní ẹ̀mí tara wọn ya èyàn lè ṣe wáàsí fún wọn wáàsí ò sí nú àjẹ ní ń pa o ya ẹni yìí ọdàbí pohun náà ti mọ́ tó se bẹ́ẹ̀ bá yá fi rẹ̀ ládá ń bẹ fún yín lọ́dọ̀ ọlọ́run kò gbọ́dọ̀ jù báhùn lọ àmọ́ tẹ̀rẹ̀ gíbán wà tẹ̀rẹ̀ híbán ìdẹ́rùbá ni àbífi nǹkan tanyàn ọgbọ̀lọ̀ sí mẹ́ nínú rẹ̀ náà ni pé níbi tí ṣẹ̀rí à mú ọ̀rọ̀ ká protect ẹ̀mí èèyàn dé bí wọ́n bá jẹ pé àwọn mẹ́wàá làwọn áòlìyà ò dámi lápẹjúwe àwọn oní áòlìyà ò dámi àwọn èèyàn ẹni tí wọ́n pa tí wọ́n pa èèyàn wọn tí wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n pé ẹni ọ pé èèyàn wá ẹ̀pà òun náà aláwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ yẹn wọ́n sì lè pa àwọn yọ̀ǹda rẹ̀ bí wọ́n bá panupọ̀ lórí kìsọ́ọ̀sù kí kìsọ́ọ̀sọ̀ wáyé bí wọ́n bá panupọ̀ lórí áfù fàbíhà wà ni'ma bí wọ́n bá panupọ̀ lórí díyà fàbíhà wà ni'ma àmọ́ bí wọ́n bá gbọ́ra wọn yí ń kọ́ bọ́yá bàbá wọn ni ẹniyí pa àwọn ọmọ sì jẹ́ mẹ́ta àbí wọ́n jẹ́ mẹ́rin àbí wọ́n jù bẹ́ẹ̀ lọ ọkùnrin obìnrin gbogbo wọn ni wọ́n jọ lẹ̀tọ́ yìí kọ́dẹ̀ yìí tí ò tí dàgbà nù wọn ọmọ òjọ́ ọlẹ́tọ̀ kọgbẹ̀sán bàbá rẹ̀ o bẹ̀rẹ̀ ilé ìkéré hùn ó kéré kọ́ bọ́bá nídi kí wọ́n fi apààyàn yí sẹ́wọ̀n tí è gbọ́n kún òfìsì pẹ̀tọ̀ ẹni báyìí ló se kúpa bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n láwọn fẹ́ nì àmọ́wọ̀ kéré ń gbà àlemọ́kí lọ fẹ́ omi wáyé bẹ́ẹ̀ lẹ́yìn ogun ọdún lẹ́yìn ọdún mẹ́ẹ̀dógún títí tí ṣe rí ó fi rí pé lè ti ma o lè sọ ó ti lè dánúrò ìpé a ah, mọ̀ fẹ́ báyìí ń fẹ́ báyìí bọ́ bá dìgbà ní tóun náà ní ẹgbẹ́ òun ti fẹ́un náà ni lòun fẹ́ yóò rí bẹ́ẹ̀ náà bọ́ bá sì ní ìtàwọn ẹgbẹ́ òun fẹ́un òun ọ̀fẹ́ bẹ́ẹ̀ ń tóun gbogbo bí tí ìyapẹ́ ẹnu bá ti wà láàkìsọ̀ọ̀sù gbogbo bí tí gíní tí yàpẹ ẹnu bá ti wà fàlá kìsọ̀ọ̀sù wọn bá jẹ́ mẹ́wàá káwọn mẹ́sàn ó pé àwọn onígbà àbí kí ẹpẹ ni ó pẹ̀yìn àwọn bàbá àwọn àbábúrò àwọn àbọ́mọ àwọn ẹnìkan nú wọn wá ní òun yọ̀ǹda rẹ̀ òun ṣe kíní òun yọ̀ǹda rẹ̀ ẹnìkan nú èèyàn mẹ́wàá kọ̀bá jẹ́ nìkan nú ọgọ́rùn-ún kò sí kìsọ́ọ̀sù mọ́ kò sí kíní kò sí kì sọ́ọ̀sù má torí pé kọ́ ìdá ṣẹ̀rí ànú wípé àwọn kankan bẹ tí pé ní láyàtàbá àdù láyàtàbá àdù kò sí pín àwọn kankan bẹ tí ó sí kíní tí ó sí pín gbogbo jẹ́ ọ̀bá ti sí pín kí ni dájọ́ ṣẹ̀rí ìmọ̀ mú yányán àbí jùlẹ̀ yányán ni inú tí ó sí pínlẹ̀ mi ọmọ èèyàn àwá lè pé ẹ̀pá ní 9 over 10 nígbò ìpẹ́ nìkan lólóhun ọ̀gbẹ̀sàn yìí ẹ̀yọ ti ẹ̀lẹ̀ só séèsé kò séèsé òun nìkan ìdà fíkì òfin gbé kalẹ̀ pé zíkìrù máa láàyẹ̀tẹ̀ jẹ́ ka zíkìrì kúlì zíkìrù báàbì máa ohun tí kì sọ́ọ̀sù ò fi lè ṣe gíní tí ò fi lè wáyé mánu gbogbo tí ọ̀bá ti ṣe pín ìmá kó mú lódìdí àbí kó sì ṣe gíní kó jùlẹ̀ ní òdìdí inú tí ò ṣe pín òun ni kì sọ́ọ̀sù kò sí bá ti fẹ́ pín kì sọ́ọ̀sù sí mẹ́ta kò sí bá ti pín sí méjì kò sí bá ti pín sí mẹ́rin èyí tó ṣe pín fàyùsọ́rù ilẹ̀ àmẹ́yàn kọsìm in tó ṣe pín láwàá lọ kí ló ṣe pín díà ṣe pín ọ̀dà iye díyà ní ṣe wọ́ yọ̀nda ẹ̀yọ̀ wà nova 10 ní kò nù inú kíni inú díyà rẹ̀ èyí ò ṣe pín àbí ò ṣe pín eléyìn kọ́ ìdà àmà nínú sẹ̀ríà gbogbo tí ọba ti ṣe pín ìntọ́ bá ṣe pín lókù tí ẹ fi yẹ̀jú ẹ̀ ìdájọ́ kìsọ́ọ̀sù òun ni pé mo rò pàdé ìfìyàn náà padà wá kí ni wọ́n máa fi ṣe kì sọ́ọ̀sù kí ni wọ́n máa fi ṣe kí ni kì sọ́ọ̀sù alẹ́ lókò ní àyẹ̀mbà ní abẹ́ládà ní àbíbò èyí tó rin lẹ́nu sẹ̀ríà àdífìyàn gbọ́dọ̀ wá ń bí òun ni pé bọ́ bá ti pààyàn bá bá lè serú tó fi pẹ́ nìhun náà òun ni sẹ̀ríà ní àṣẹ tó fi pa èèyàn gẹ́lẹ́ irú bàbá ipò jí ó ti sí kànga ni ṣẹ̀rí àní ó tí òun náà sí kànga kún náà orí bí ti rí gbogbo ẹni tí ó bá ma wá gbé àà irú kóró wò ní ṣe tọ̀hún tó kú kóró òun ò ní ẹ̀tọ́ torí pé gbogbo èèyàn ọyẹ e, e, kíyàn ọmọ ronú ẹ̀tọ́ ọmọni ẹ̀tọ́ ọmọni ẹranko ní tọ̀hún lẹ́ni tí òun àhà torí àmọ́ bí ronú ṣètọ́ ní ṣe máa wáyé tí ń takò tọ́lọ́hun ẹ̀tọ́ ẹranko jẹ́ na abdullahi bin mas'udin radiyallahu ta'ala anhu qala qala rasulullahi sallallahu alaihi wasallam awwalu ma yuqda bayna an-nasi yawm al-qiyama fi ad-dima awwalu ma yuqda bayna an-nasi yawm al-qiyamati fi ad-dima ọlá nabi sallallahu alaihi wasallam ní tọ́bá díjọ́ gbẹ́ndẹ̀ al-qiyama o àkọ́kọ́ ń tọ́lọ́wọ́ ọkọ̀ dálẹ́jọ́ láàrin àwọn èèyàn òun lọ̀rọ̀ kíni òun lọ̀rọ̀ ẹ̀jẹ̀ lámọ́yín pa lámọ́yín kò sì jẹ́ wọn orí wọn orí pa tí wá báwọ ọlọ́run torípa ti sọ pé gbogbo ẹni wọ́n bá se tí ọ bá dáràn kan láyé ìmọ̀ kìsọ́ọ̀sọ̀ àbí kàfàárà tọ́ bá ti rí láyé kàfàárà ẹsẹ̀ rẹ̀ náà nù àmọ́ ọ bá lóun lówó òun nípò òun mọ́yàn tọ́ bá se bẹ́ẹ̀ lọ bọ́lọ́run ọlọ́run lákọ̀ọ́kọ́ ẹjọ́ tó wọ́n kọ gbọ́ lálìkìyàmọ̀nù awwalu ma yuqda bayna an-nasi yawm al-qiyamati fi ad-dima àkọ́kọ́ ẹjọ́ tọ́lọ́run ọkọ̀ dá láàrin àwọn èèyàn kó tó máa kankan mi òun lẹ́jọ́ ẹ̀mí ẹnìkan bọ́ lọ́wọ́ ẹnìkan pàtàkì jùlọ ẹni tí ọ bá mọ̀ pohun ọrọ̀ pohun mọ̀ òun gbọ́n kìsọ́ọ̀sù àkọ́kọ́ ẹjọ́ tí ó jẹ lálìkìyàmọ̀ olúwa ní fi dìmá àdífù yìí a lè ti gbá àdífì míì tẹ́lómi lè máa rò pé a ah, síkọ̀ takora wọn àdífì takora wọn àdífì kan bẹ tàà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní àkọ́kọ́ tọ́lọ́wọ́ ọkọ̀ tú ò lẹ́rú èèyàn lálìkìyàmà ní kíni as-salat ni àmáyàtọ̀ ń bẹ nù awwalu ma yuhasabu alayhi al-insan fi ma baynahu wa bayna rabbih àkọ́kọ́ ntọ́lọ́run ọkọ̀ bíyàn láàrin òun àtẹ̀dá pé mo ní ó ṣe báyìí kírun gbàwẹ̀ ní nǹkan àṣẹ hákù tọ́lọ́run kò tó ma kan gbogbo nǹkan míì ìrun lọ́lọ́run ọkọ̀ yanjú lálìkìyàmà wa awwalu ma yuqta fihi tẹ́tọ́kùn ní gbé àti kàdífì fúnra wá ń jò ní pé anẹ́bì ní hátà látọ́mà hátà gíní kọ́nà bí yẹn gbáyàn létí o anẹ́bì ló wíbẹ̀ sallallahu alaihi wasallam hátà látọ́mà kọ́dà ìgbátí ìgbátí kan tọ gbáyàn láìsọ̀nẹ̀ tọ́ yẹn jẹ anẹ́bì lọ́lọ́wọ́ dájọ́ rẹ̀ lálìkìyàmọ̀ ò pé awalùmọ́ yókùtọ̀ bẹ́ẹ̀nà nas láàrin ẹ̀tọ́ tàwọn ọmọ èèyàn kí làkọ́kọ́ òun lọ̀rọ̀ dìmá ẹni ọta ẹ̀jẹ́ ẹnìkan sílẹ̀ àmá fi ma bẹ́ẹ̀nà alkhalki ma kan gbogbo ẹ̀tọ́ yókù ààwẹ̀ ní ẹ̀yàn ọyọ zaka ni ọlọ́ ájì lọ ní ìran làkọ́kọ́ torí náà ẹ̀rí pé hadithi méjèèjì ọ̀ takura wọn ọ̀tí hadithi annabuwa muhammad sallallahu alaihi wasallam ka ti tọ́ takura wọn kí ni díyọ mẹ́yàn ọgọ́rùn ràǹkúnmí àbí owó tọ́ bá tó ra ọgọ́rùn ràǹkúnmí mo fi wílẹ̀ kan pé ọ̀rọ̀ ẹlọ́bùn wọn ní 100,000 200,000 kí díyà o díyà nínú islamu mi'atun minal ibini sẹ́ríkí gbogbo eléyìí wà lákún fílkì sọ́ọ̀sì àyà kọ́lá bẹ́yìn ọba sí sí pààyàn náà yóò kíávù <laughs> bí wọn pọ̀ gan wà mi'atun minal ibili wá kọ́lá yóò wà kíávù bí alkotilil khatọ́ iná ẹ̀mọ́ ìdí jẹ́ mi'atun minal ibili lónìí hmm? bẹ́yàn bọ́bá lọ mọ́kà kó béèrè pé lò wọ́n ń tara nǹkan mẹ́kan pẹ́lú wọn takini pàǹkúnmi ẹ̀yọ̀ kan bàbá bù kéré ta bù kéré bọ́yá ń tí ọ ma wọ bẹ́yà bí 200,000 lè rárá nǹkan mẹ́kan àbí 150,000 ọyẹ wá multiply rẹ̀ by 100 the last time ta estimate yẹ n tó súnmọ́ 30 million ni àbí kò ti jù bẹ́ẹ̀ lọ nísìnga ẹ̀bí eh, àbá bẹ̀rẹ̀ ló wọ́n tara nǹkan mẹ́kan ọwá multiply rẹ̀ by kíní by 100 lórí ẹ̀mẹ́kan lórí kíní lórí ẹ̀mẹ́kan eléyìí ní ìdájọ́ ṣẹ̀rẹ́ ó fi hàn pé inú tí ó bàbà rẹ̀ ẹ̀mí ọmọ èèyàn tó bàbà rá ẹ̀mí ọmọ èèyàn ọ̀gá ní ṣẹ̀ríà ìsìláàmù àhá èyí tí ó ti ẹ̀tẹ̀tẹ̀ yé láyé Umar radiyallahu ta'ala anhu wọ́n padà ṣe ijtihadu pé ibi tí ọba bá sí ràǹkúnmí tó ike màálù ni wọ́n ló ṣe déédé mi àtẹ́yí ebèlè màálù mélòó màálù 200 màálù 200 èwo ló rọrùn nínú gbogbo ẹ̀ fún èèyàn ẹyọ kan àhá ọgẹ apá rẹ̀ ọgẹ ẹsẹ̀ rẹ̀ ọgẹ imú rẹ̀ gbogbo orú eléyìí ní kìsọ́ọ̀sù ń bẹ nù ṣẹ̀ríà islamiyya èyí tí ṣẹ̀ríà islam wá gbé kalẹ̀ yìí kó tó dípa bẹ̀rẹ̀ sí ní ka ayal qur'an al-karim níbi tí ọmọ èèyàn lo ayédé lónìí àti mùsùlùmí àtàwọn tí è ṣe mùsùlùmí níbi ọ̀làjú tí ó ń kálukú dé lónìí òun ní ké gbogbo tí olúwarí pòun ni yọjà yọ rọrùn ọmọ ènìyàn ń gbọ́ yé pé òun gan ní jáyé ó le ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ̀tọ́ ẹranko látàrí pé fèrè tí èbó bá ti fan òun lọ́pọ̀lọpọ̀ ń fan láyé lónìí tí èbó bá ti ní ọ́dá òun da kọ́dà bá wà náà bí láká ìwà ń sọ fún wa pé àsílẹ̀ iná sì dá báyìí òun lẹ́fẹ̀ẹ́ ọmọ mi tí ọmọ wọ jíǹsì tí ọya yóò sì tún fowó ràá torí pé èbó lọ dáa ọ́rá àwọn èbó ti ń wọ̀ irú rẹ̀ iná ni ọ ma wá fi ẹnìkan se yẹ̀yẹ́ pé ọ̀lẹ́ láàfá torí pé ègbé e wọ ọ̀lẹ́ láàfá mọ́kàn lápẹjú ẹni ká padà sórí abolish capital punishment ìjú wọ́n ń pè ń capital punishment náà ni pé alkisos wípé ẹni ọpa àyàn mọ́ wulẹ̀ pé wọ́n pa ìtorí kíni torí páwọn èbó yìí àwọn náà máa pẹni ọba pààyàn tẹ́lẹ̀ wọ́n ti wá láwọn orí kíyàn ọmọ pẹni ọba pààyàn mọ́ ẹ̀fún lẹ́wọ̀n gbére lẹ́yìn ẹ̀wọ̀n gbére bọ́bá ti dẹ̀yìn ogún ọdún ẹ̀yà fi rẹ̀ àmọ́ kọ́dà nílùú èbó náà torí pé ayé ti lù jára wọn lónìí ẹnìkan ò lè máa parọ́ kan fẹ́ nìkan nínú ọba ìlú èbó tí kó wá fẹ́ lè máa wo bí wọ́n ti ń jẹun pé bẹ́ẹ̀ náà làwa náà máa jẹ́ òun lamẹ́ríkà àwọn kan bẹ tí làkà ìtí wọn náà ò tí ìdoríkodò dì sín kọ́dà lamẹ́ríkà òun ìpé à ẹ́ bàyé jẹ́ wọ́n sì ń dájọ́ ọkú fún yàn láwọn states kan ní united states of america dìbí tí ń sọ̀rọ̀ yìí torípé bẹ́lómi bá ń gbé e fún wa nàìjíríà yìí bí i pé gbogbo ayé ló ti ronú lọ bẹ̀ pé ẹ̀yìn kò nídìí ẹmọ pààyàn pọ́làbọ́ bá pa èèyàn léyìí tó ipé tí sẹ̀ríà islam sì gbé kalẹ̀ yìí ibẹ̀ lọ̀nà wà ẹni ọba pààyàn wọn pa ni ò èyí ń wúlò ó sì bá láàká ìmú kọ́dọ̀ bá gbé sí ayé wa yí mú kájí ẹ̀mọ́ ti fojú ẹ̀sìn wó gan ju èyí tí ẹ̀yin lè bó ń ṣe tí ẹfẹ́ máa ṣe wọn àmì ìtọ́kàn wa ni pé ìwọ ọmọ mùsùlùmí àti ma sọ gbogbo ògbà kò sí tí ń tíyàn lójú nù tọ́lọ̀ ní àṣẹ wàláhì láàrín ẹlákùn èyí tí ọ bá yéèyàn súnmọ́ àwọn tí ó sàlàyé fún ọ ìsìláàmù lẹ̀sìn tẹ́yìn ó fẹsẹ̀ rinlẹ̀ pé bí ọ bá yéèyàn ẹwà kí ń kọyín bẹ́ẹ̀ làwọn sọ̀hábí ànẹ́bì rí ridwanullahi alayhim òun ní jọ táwọn yahudi nígboro madina tí wọ́n rí salmanu alfarisi radiyallahu anhu wọ́n wá ń sọ fún salmanu ní sọ yẹ̀yẹ́ wípé a annabi yìí gbogbo nǹkan lẹ́jẹ̀ ní lọ́mọ gbogbo nǹkan ní máa kọyín bọ́bá sì wọ́n lónìí òní máa tó dáhùn salmanu ní na'am kọ́dà nù tí wọ yàúdí lè mọ́ ti gbọ́ tó tún ti kọ́ wa ni pé kọ́dà bàbá wọ tọ́ílẹ̀tì ẹsẹ̀ báyìí ní kakọ́ fi wọlé <laughs> bàbá sì jáde so ti gbọ́yìn náà yàúdí tó ma gbéyìn náà kì in ti ń jẹ́ pé islam wà lára àyànnú àmọ́lè asaf ọ̀pọ̀lọpọ̀ lónìí bóun náà bá lè máa bá wọn bú mùsùlùmí pé àwọn alákatakí ti inú wánu yóò sì máa rẹ́rìn àbíkọ́ dákẹ́ ní tó sì mọ̀ pé ọlọ́run ló wí gbogbo mùsùlùmí tó bá wà ń bí tí wọ́n ti ń bú ẹni tí ń lo nẹ̀kọ́ọ̀bù àbí wọ́n ti ń bú obìnrin tí ń lo hijabu àbí wọ́n ti ń bú ẹnìkan tí ń ṣe nǹkankan tó mọ̀ pé nú ìsìláàmù lọ́wà èyàn wà nú ewu ọlọ́nkọ́ mọ́sá àsàmọ̀nẹ̀mí pẹ̀lú yín nípa báyìí lórí ọ̀rọ̀ alkesos ṣẹ̀ríà ìsìláàmù inú ẹ̀sìn tí ọ dáàbòbò ẹ̀mí ọmọ èèyàn kọ́dà débi ẹ̀mí ẹranko òun ni ìsìláàmù ọ̀gá ni ìsìláàmù ń bí kádàbòbò kíni kádàbòbò ẹ̀mí ẹ̀mí ò rí násù náà nínú gbogbo tíra tí gbogbo ẹlẹ́sìn tẹ̀lé tó wí bí kùránì ti wí pé man kọ́tàlà nafsan bẹ̀gẹ́ ìrì nafsin fákà annama kọ́tàlà nasa jami'a ومن àhíyáha fàkà annama الناس جميعا. jami'a inú alkùránì nìkan lọ́wà bẹ́ olùwà ni man qatala nafsan bighayri nafsin ẹni ó bá gba ẹ̀mí kan láìṣe pẹ́ ni yí pààyàn lẹ pa díẹ̀ ni ó gbogbo ẹni ó pa ẹnìkan ẹ̀ṣẹ̀ èèyàn kan tó pa kí ń bẹ lọ́rùn rẹ̀ níwájú tọ́lọ́run o fákà annama kọtàlà náà sàjẹ̀míyà bí ipò ọpa gbogbo ọmọ ànẹ́bì adama ni èèyàn kan wọ́n àhíyáha ẹni ọ bá sì yí ẹ̀mí kan òun ni gbogbo ọ̀nà tẹ́mi fi lè bọ́ ní islamu ò se gbà láyé kódè ìtàwọn èbó náà ń gbà láyé islamu ọ̀gbà láyé kọ́dọ̀ gbọ́dọ̀ sẹ́yìn ọjọ́ kan nínú islamu pẹ̀lẹ́ yóò kú ti wáyé só ti dúó náà kò gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ bàjẹ́ lára ń táwọn gbàláyè tí islam ọgbàláyè ẹ máa wí fún wọn bí wọn bá ti ń wí kan pé a ah, èyí tẹ̀yìn ṣe burú ju ogbe èyí tí tẹ̀yìn wá ń yọ àyọnu àtojúràn yìí lọ wọ́n ń pe kíní kan ní tunisia alkotlu rahim bọ́bá rẹ̀ èèyàn nísìn láwọn ìlú èbó kan ó lè sọ fún dókítà pé ẹ̀yẹn ju òun kó wọn máa lọ alkotlu rahim arrohim euthanasia ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti legalize ẹ̀ wọ́n ti sòfin rẹ̀ nílé ìgbìmọ̀ asòfin wọn pé ìnira yóò lòun ò lè faramọ́ <laughs> torí náà ẹ̀yànjú rẹ̀ kí kọ ma lọ́rùn kọ́dà yíò gan gbogbo ẹni ọba gbẹ̀mí ààrẹ anẹ́bìnrin yọ jẹ ìyà lálìkìyàmọ̀ ó burú débi pé ẹnìkan wà lójú ogun jihad máa nàbí yìláhì sallallahu alaihi wasallam ọlọ jihad ọlọ jagun sójú ọ̀nà tọ́lọ́un lè nọ́sọ̀rọ̀ àti kẹlìmẹ̀tìlá ọwá jájájájájá pẹ̀lú akin tí gbogbo èyàn ti ń ká ah, ọmọ àlìján náà ni anábi ní huwa fi náà anábi lọ́mọ náà ni ẹnìkan wá nígbà tó ń gbọ́ báyìí òun àná àà bóò ló se lè jẹ́ bẹ́ẹ̀ òun wá make sure pé gbogbo bí tọkùnrin yìí bá dúó òun lọ dúó pẹ̀lú rẹ̀ bírù rẹ̀ yóò se tún wọná òun fẹ́ mà ọkùnrin náà lọ́padà wá ní sọ́dọ̀kà rọ̀súlù sallallahu alaihi wasallam ó lóun tẹ̀ lárakùnrin débi tóun fi rí níta nẹ́bi rí tó àwọn èrí tẹ́lẹ̀ kí lárakùnrin ṣe ẹni ọjà sójú ọ̀nà tọ́lọ́hun ọwọ́ wá ba òun náà òun ọ̀wá lè fara mọ́ oró bí kídà ó búyàn ń bì kan àbíkọ́fọ́ ọba ń bì kan àmọ́ kò tó yìí tó lè gba ẹ̀mí rẹ̀ arákùnrin kó wá gbé ìdá ara rẹ̀ kalẹ̀ ó bu yẹ̀pẹ̀ sí ọ wá sùn lé e. ó ṣe kíni ọgbẹ̀mí ààrẹ anábì ní húwá fìnnà pẹ̀lú gbogbo jihadu tó ṣe òun ni gbogbo ọ̀nà ní islamu fi protecti ẹ̀mí ọmọ èèyàn ẹ̀mí ọmọ èèyàn láwí o kọ́dà bí èsẹ mùsùlùmí òun là nẹ́bí fi wípé ma ń kọ́tàlà mọ̀háhàdà ẹni ó bá pa ẹni tí àdéhùn àjọmọ́ gbélù ń bẹ láàrin ìwọ pẹ̀lú rẹ̀ sí lójú ogun irúbá ti wà nàìjíríà yìí gbogbo ẹni tí èsẹ mùsùlùmí táwa rẹ̀ jọ gbé pásítọ̀tù kan náà lọ́wọ́ tájọ ń jọmọ ìlú ahadùnù pé àjọmọ gbé àyí máa ṣe tiẹ̀ máa ṣe tèmi à sí lójú ogun torí náà kákọ́ clear ilé yìí Islam ẹsẹ́sìn ẹlẹ́jẹ́ o àmọ́ gbogbo bí tí islam bá legalize pé ẹpa ẹni báyìí bẹ́ẹ̀ bá wo làákà yìí dáadáa ìbẹ̀lẹ̀ padàpadà sí torí pé ibẹ̀ ni ìrọ̀rùn ọmọ èèyàn wà ọlọ́run ti ń kìlọ̀ fún wa pé aláyà alẹ́mú man kọ́lákọ́ wọ̀húwà latiful khabir ẹ̀lẹ́ mẹ́ẹ̀dá tí ẹnìkan dájẹ ni ọ dá lọ ọlọ́run lẹ́yìn lẹ́mọ̀ ju ara yín fún aláyà alẹ́mú man wa huwa al-latiful khabir òun ti ma kí ní ó jẹ ọ̀rọ̀ ọ̀rùn fún yín láwọn òfin tó ń ṣe ẹ wò lórí ọ̀rọ̀ kìsọ́ọ̀sù yìí al-Qur'an al-Karim ọba gbogbo ọmọ nìyàn sọ̀rọ̀ bọ́lọ̀mbá ní ká létí tàà fi gbọ́ al-Qur'an ní walakum fil qisasi hayat níbi kìsọ́ọ̀sù gan nìsẹ̀mí wà níbi gíní ń bí kì sọ́ọ̀sù tẹ́yìn ń pẹ́ ọ̀dá àwọn hayat ibẹ̀gẹ́ nìsẹ̀mí wà ìyẹn ni pé ń bí kẹ́nìkan pààyàn ká pa ibẹ̀gẹ́ nìsẹ̀mí ayé o kí ni túnmọ̀ eléyìí òun ní kí gbogbo ẹni ọ bá ti mọ̀ pé àìpààyàn ní bó ti lè wù kó wọn jẹ́ bó ti lè wù kó ṣe kíní bọ́ jẹ́ ọmọ olórí orílẹ̀-èdè ìtí ń jẹ́ ìsìláàmù nù ànábì lè rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ law anna fatimata binta muhammadin sallallahu alayhi wa sallam anabi lọ́mọ bíbí inú fatima bọ́bá se ń tí ó yẹ kí wọ́n dáṣẹ̀ rí ọlọ́run fún nǹkan kan ní stop ẹ̀ gbogbo ẹni ọba mọ̀ pé bóun bá pààyàn wọn pa òun ẹ̀dàkùn yóò ronú lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kó tó wù amukun mẹ́kọ àbí kò ní rò àmọ́ bí ọba ti mọ̀ pé eh, òpin ẹ̀wọ̀n <laughs> àbí bàbá tiẹ̀ bàbá tún dá sí gan-an àtẹ̀wọ̀n àti kan ọ̀kan tí ẹ̀ ní wáyé ẹ̀mí ọmọ nìyàn ó di méjì àáfù ìró ìta ń rí lónìí ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ọpá àyàn nísìn tó ń rìn kí kọ́nà yí tó ń dìbò tó ń wọlé ẹwà ní kẹ́mí ọ jọjú ẹ̀mí ò lè jọjú alkùránì ti gbé tí ó jẹ kẹ́mí ọmọ nìyàn ó ní láárí kó ní kíímà bó ti lè wù kọ́mọ̀ ní nǹkan kan tó bó ti lè wùkọ́ tálákà tó bó ti lè wùkọ́ jẹ́ gbogbo tó lè wọ́ jẹ́ ẹnìkan ò gbọ́dọ̀ gbẹ̀mí rẹ̀ láìṣẹ̀ òfin sì ni pé ẹni ọba ti gbẹ̀mí yàn èlò ni wọ́n gba ọ̀rọ̀ owó kọ́ kí wọ́n gba kíni kí wọ́n gbẹ̀mí tiẹ̀ náà ni olúwa níbẹ̀ bá ń ṣe yíhun walakum fil qisasi hayat ibẹ̀ ń gan ni òfin ní sí à ń pààyàn mọ́ ìtí Kùránì wínú torípé gbogbo ẹni tí ó ti mọ̀ pé àfàìṣe báyìí lòun náà lọ òun náà sì fẹ́ kú wọ́n ní gbogbo apá nìkan ò ní fẹ́ kí wọ́n ó àhẹ́ kọ́dà kí wọ́n mú kọjá létí tòun gan kò ní fẹ́ ah, yóò ti wá ṣe wá sí fún rẹ̀ bẹ́nìkan ò ṣe wá sí fún pé kọ̀mọ̀sọ́gbọ́n mi walakum fil qisasi hayat torí náà alkisọ́ọ̀sù gbogbo ẹnu la fi wí torí Kùránì fi gbogbo ẹnu wí ipé gbogbo ẹni ọ bá gbẹ̀mí èèyàn kò sí òfin mí tọ́ràn ju pé kíni kí wọ́n gbẹ̀mí ti náà àmẹ́rí gbogbo àwáwí tá a wá ń wí láyé lónìí torí bàbá máa ké báyìí bí wọ́n ti máa gba bọ̀ díẹ̀ díẹ̀ náà nù á padà ọmọ nàìjíríà kan náà tí wọ́n ní èyí tẹ́ ìbò ń wíhun náà lọ́dá àmọ́kọ́dá ń lo ìbò mo tún fi rinlẹ̀ lẹ́ẹ̀kan sí ibi wọ́n ti ń lo wàhálà kún sọ́ọ̀sì àyà tún ìsìnbẹ̀ lamẹ́ríkà dò ní o ń bẹ láwọn stéètì kan lamẹ́ríkà di àwọnítà ń sọ̀rọ̀ yìí àmẹ́yìítọ́ kan àwa amẹ́ríkà ti ẹ̀ṣẹ́ kò sí alkùránì ti wí but a ń sọ ilé yìí látàrí àwa ọmọ mùsùlùmí tó ipé ní a mọ̀ bára wa ní àwọn àsìkò àbáwọn àyè kan tí wọ́n mọ̀ fẹ́ fi rú ọ̀rọ̀ kọrọ̀ báyìí lọ ìsìláàmù àbí lọ mùsùlùmí ẹjá fi gbogbo ẹsẹ̀ méjèèjì dó pé àbẹ́ bá ronú ni èyí tí ìṣẹ̀rí àgbé kalẹ̀ yìí wà láì ohun lògùn ọ̀kan náà àwọn onídàájọ́ nàìjíríà yìí kọ́dá kìí se mùsùlùmí ọ sọ̀rọ̀ láàká ìkan òun òkó ti kùránì o àmọ́ bá ń tí alkùránì ti wí mu ó ní gbogbo ẹn tí ọ bá dúndò pé bẹ́nìkan bá páyàn lọ́pọ̀lọpọ̀ olú èbó nìsìn òpin ẹ̀ ó ti mọ̀ pó pin ẹ̀ ní pé máa <laughs> ó sì lè padà ní ẹ̀wọ̀n yìí náà <laughs> pé èyí wọn ó jẹ kẹ́mì ọ ya yẹ̀yẹ́ ọ wá ní bẹ́ẹ̀ bá wo gbogbo ẹ̀yìn tẹ́ ń pé ẹ̀tọ́ ọmọnìyàn tọ̀ ẹni wọ́n pè ẹn tó wí ọ̀rọ̀ yìí ṣe mùsùlùmí jọ sí sọpútà ní wọ́n ń pè ọgbàjúmọ̀ púpọ̀ nàìjíríà ó léèyàn mẹ́ta lágbọ́dọ̀ se dájú òdodo fún níbi wọ́n bá ti pààyàn èèyàn mẹ́ta onírin èèyàn mẹ́ta ni ojú kan lẹ̀yìn ń wò ó ní nítorí pé tí ń jẹ́ justice se déédé ń bi irú pẹ́nìkan pààyàn yìí èèyàn mẹ́ta ló ní di justice o ẹni wọ́n pa ẹni ọ pààyàn àtàwùjọ tí wọ́n ń gbé àwùjọ tí wọ́n ń gbé nídi kírí ọmọ sẹlẹ̀ mọ́ bẹba fẹ́ ṣe jọ́sìsì fáwùjọ òun kèése lè nìkan lẹ́wò kankan mọ́ àwùjọ nídi tí ò ní jẹ́ kírú kíní irú eléyìí ó tún mọ́ sẹlẹ̀ mọ́ ẹni wọ́n pa ó nídi kí bá àti ẹ̀rẹ́mi ti ẹ̀dá padà mọ́ bọ́ bá ṣe é ṣe kí a fi rinlẹ̀ fún bẹ́ẹ̀ pé àà ẹ̀mí rẹ̀ náà ò ṣe kí ni kọ̀ yẹyẹ torí náà ẹni ọpọ̀ àápa òun náà ìdájọ́ òdodo fẹ́ni tọ́ pààyàn náà bọ́ bá ṣe pé wọ́n parọ́ mọ́ náà ni tí ò rí bẹ́ẹ̀ bá bá wádìí tí ò rí bẹ́ẹ̀ ayọ̀ndóhun náà ní ànídájọ́ ọkú fún àmọ́ gbogbo ìjẹ́yìn ń wí yìí ẹni tí èsè mùsùlùmí ní wí wọn o ó ní gbogbo èyí tẹ́yìn ń wí pé èbó wì one way traffic ń ti o pé ojú ọ̀nà kan náà ni ẹ̀yìn gbà wò òun ni pé ẹni tí ẹni yìí ẹ̀yìn kásámọ́ pàǹpàkúpa òun tó pààyàn pàkúpa ń gọ́ torí náà sẹ̀ríà ìsìláàmù òun gan lọ́wọ́ agbélé ìkalẹ̀ kọ́dà sọ́nà mẹ́ta lòun ti ẹ̀wí ọ̀nà márùn-ún sẹ̀ríà ní àfi wò ọ̀nà mélòó ọ̀nà márùn-ún lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tó ń kàkalẹ̀ yìí ó tún kó ẹ̀tọ́ méjì tí ṣẹ̀ríà ìsìláàmù fẹ́ mójútó àkọ́kọ́ gbogbo ẹ̀tọ́ yìí òun ni hakulọ̀ òun ni kíni hakulọ̀ ẹ ti ẹgbàgbé náà lẹ́tọ́ kan ẹbọ́ sọ fún yípẹ̀ gbọ́dọ̀ pààyàn ìrúfin ọlọ́run lẹ́nu ọ̀kákùn kankan a jẹ́ pé ẹ̀tọ́ gan bẹ́ ń bi ìdájọ́ kíni ya ọlọ́run tó gbófin kalẹ̀ báyìí ọfẹ́ ká tẹ̀lé ni ẹni ọba wá ní kí lọ́lọ́run ń wí àkóhun náà orí tẹ́nìkan òrírí nínú ẹ̀tọ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́dà àwọn tí ń wo lójú ọ̀nà tayí táwọn mẹ́nubà kùránì sọ débẹ̀ òun lẹ̀ tó àwọn ẹni tí wọ́n pa èèyàn wọn ojú òní káwọn fi máa wo ẹni ọpa ẹ̀gbọ́n àbábúrò wọn àbí bàbá wọn tí tó ń dìbò tí tó ń wọlé lẹ́yìn rẹ̀ àwọn náà lẹ́tọ̀ òun ni kùránì fi ní famankutila mazluman faqad ja'anna liwaliyihi sultanan fala yusrif fil qatl òfin tọ́lọ́nù ja'anna liwaliyihi sultanan sultana gbogbo ẹni wọ́n bá pẹ èèyàn rẹ̀ a fún lọ́fọ́rítì kọ́ wá kí wọ́n pẹ ní ọpa èèyàn àmọ́ o fàlá yusrif felkotli kọ gbọ́dọ̀ pàjọ ẹni ọpẹ èèyàn rẹ̀ lọ ara àtúnṣe tí sẹ̀rí ìsìláàmù se sí tọ́ bá lẹ́nu torí pé bẹ́yàn ọba máa sọ̀rọ̀ kọ́ máa wo bo ní ìsìláàmù báyé ibo ní ìsìláàmù eh, eh, eh, ló sègbéga bẹ́tọ̀ ọmọ nìyàn kí islam ó tó dé ìtumọ̀ fàlá yusrufil kọtílì kó tó dípa nẹ́bùwa muhammad sàwọ́sọ́làmù dé àwọn lárúbáwá tà nẹ́bì bá bí ẹnìkan bá para wọn nídìílé kan sí kejì ẹgbébò làwọn tí máa gbẹ̀san ẹnìkan tí ò níláárí tí ò lówó tí ò lóyè ọwá pa olóyè kan nídìílé mi èyí táwọn ó fi pé ẹmú ẹni ọpa wá ẹ́ eh?

ọgbọ́dọ̀ tayọ àgbọ́dọ̀ àgbọ́dọ̀ tayọ àlà nípa báyìí eléyìí ni in ti ń jẹ́ kẹsọ́ọ̀sù ká sì mọ ìdí tí sẹ̀ríà ìsìláàmù fi gbé kalẹ̀ a ti sọ síwájú pé mọ́ fẹ́ jẹ̀ròyìn ìsìláàmù ìsìláàmù ìsẹ̀sìn ẹlẹ́jẹ̀ ẹ̀sìn tó protect ẹ̀sìn ẹ̀mí ọmọ nìyàn ju gbogbo ẹ̀sìn lọ òun ni sẹ̀ríà ìsìláàmù kódò fi dóbi ẹ̀mí ẹranko tí ó sẹ̀ tí ó rò tí ó kọ̀ọ̀kọ̀ pé ẹran yìí ń dàmú mi tẹ́lómí ma dánwò ọ̀rọ̀jọ́ lálkìyàmá kọ́ràbẹ́ ni tọ́ lẹ́ran wọn pé wọ́n ló ṣe sùta fún àmọ́ ọ̀rọ̀ kìsọ́ọ̀sù ọlọ́run ti rí pọ́hun ni ó wúlò fáyé òun lójú ó ṣe bẹ́ẹ̀ ẹ̀wà gbogbo ń gbọ́ lónìí fi hàn wọ́n pé àà èyí tí islam gbé wá igan òun lọ́nà torí pé wà lákún fílkì sọ sí hayatun ya olil alba. ọlọ́nlẹ́yìn tẹ́ bá nílà káì bẹ bá ronú sí ẹ mọ̀ pé fílkì sọ sí ọlọ́run kò sí tọ́lọ̀ fẹ́fẹ́ jẹ nìkan sí a mọ́ tí kùránì torí ẹ̀gbẹ́ kalẹ̀ ni pé kó fi jẹ́ ìdínà àti kó ní ń jánu fún gbogbo ẹni tí ọ bá ronú rú bẹ́ẹ̀ lọ́la gbogbo ti lè wù kéyàn ọgáǹkà gógóngó tó bẹ́mi ẹnìkan bá ti bọ́ lọ́wọ́ ti ẹ ẹ̀mí ti ẹ̀nà lọ sí o bọ́ bá ti mọ̀ bẹ́ẹ̀ kọ́dà bóhun bá fẹ́ jẹun yójú àwọn èèyàn rí ó tètè dímú àmọ́ bá bá ti di pé ní ẹ owó ní òkú jẹ àbópin ẹ̀wọ̀n ràn lẹ́wọ̀n bọ́ bá sì se díẹ̀ lẹ́wọ̀n àmọ́ bá tún ti yọ jáde òun ní ń fa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé yìí ọlọ́n kọ́ mọ́sá àsámà na èmì àtẹ̀yẹ o an abdullahi bin mas'udin radiyallahu anhu qal qala an-nabiyyu sallallahu alayhi wa sallam la yahillu damu imri'in yashhadu an la ilaha illa allah wa anni rasulullah illa bi ihda thalathin athayyibu zani wan nafsu bin nafsi والتارك لدينه المفارق للجماعه anábi ní láyẹ̀ hìlù dámù mìírín láyẹ̀ hìlù kọ̀lẹ́tọ̀ ká ta ẹ̀jẹ̀ ẹnìkan sílẹ̀ ìyẹn ni pé kọ̀lẹ́tọ̀ ká pa ẹnìkan gbogbo bó ti lè kọ́ jẹ́ ọ̀tá rẹ ni ọ̀rẹ́ rẹ ni ọmọrí ni ọmọrí ni yẹ́ṣàdù aláìláha ìlàlá wa anni rasulullah pàtàkì jùlọ láwùjọ tàwà musulmi àwà musulmi gan ladíìtì yí àdírẹ́sì pé láwùjọ àlúmà mùsùlùmí gbogbo mùsùlùmí tí ń bá ti ń se láìláha illallah wa anni rasulullah tó jẹ́ mùsùlùmí kọ lẹ́tọ̀ gbogbo tó lè wọ́ wà láàrin ìwọ rẹ̀ ọgbọ́dọ̀ fi pípa yẹnjú rẹ̀ illa bi ihda salas àyàfi nǹkan mẹ́ta òun nìkan ló lè fún authority islamu ẹjá gbọ́yé o nǹkan mẹ́ta ló lè fún kíni in tó jẹ́ sóltọ̀ ìsìláàmù kìí sí ìyàn o kìí sí àfúrọ́dù individual kádìí ń wí o ló lè sọ́dẹ̀ tọ́ kí sóltọ̀ authority ìsìláàmù àbílẹ̀ ẹjọ́ sẹ̀rí ẹ̀ pé ẹni báyìí ọ̀yẹ́ ọgbáyé mọ́ àwọn nǹkan mẹ́ta péré ni kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà pẹ̀lú òfin ọlọ́run àti ìlànà annabuwa muhammad sallallahu alaihi wasallam àkọ́kọ́ nù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bá pé kí ni wọ́n máa torí ẹ̀ dájọ́ pé ẹ̀pàlámọ̀ inú ìsìláàmù àṣẹ́yébú àzáàní àṣẹ́yébú àzáàní ẹni ọba jẹ́ adélébọ̀ lọ́kùnrin àbádélébọ̀ lóbìnrin tí ń tún wá ń lọ ṣe zìná òfin ọlọ́run ni ọlọ́run ló sì máa ń tí ọ̀rọ̀ ọmọ ènìyàn lọ́rùn ọlọ́nlọ́ ma tí ò ní jẹ́ káwọn èèyàn ó débi nǹkan pé bí n bá gbérù nǹkan báyìí kalẹ̀ ni wọn ò fi ní lè kọjá àlàyà yìí kò sófin kan tọ́lọ́ ń gbé kalẹ̀ nítorí pé ní ọlọ́run fẹ́ káwọn èèyàn máa kú kàlà àmọ́ ẹgbẹ́ tí ó tóbi kalẹ̀ nígbà wọn bá ti ń ronú rẹ̀ wọn ò ní débi tí ọ̀ ni ẹnìkan ò sì lè kórí ọlọ́run pé ó ṣe ṣe bẹ́ẹ̀ o pé yẹn bá ń jẹ́ mùsùlùmí yóò mẹ́nu bẹ̀lá wà yóò mẹ́nu bẹ̀rọ̀ súlì sallallahu alaihi wasallam lórí àtẹ́yìbù zání ìká tó kò mẹ́ tọ́rọ náà àwọn ọ̀nà tẹ́lómí ó fi máa sọ̀rọ̀ kọrọ̀ sí islamu tẹnu rẹ̀ ọ̀gbá lójú ayá annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ti ń túnmọ̀ sẹ̀ríà bó wọ́n ti máa wá múyàn kí wọ́n tó rí èèyàn gbámú pé tẹ́yìbù zání ni kẹfì mọ̀kọ́lọ́hun ògbófin yí kalẹ̀ nítorí wọ́n mọ́ pààyàn ìtẹ́lómi ọmọ wá wípé ẹ̀dá sẹ̀ríà fún ọ ti sọ sẹ̀ríà di pé ẹ̀sá jẹ́yà ẹ̀dá sẹ̀ríà fún kí lọ sẹlẹ̀ lójú ayé annabi ní interpretation hadithi sallallahu alaihi wasallam gbogbo ọdún tà annabi fi single person èèyàn kan ṣoṣo mú pé o ìfẹ̀sùnkàn yẹn wà o ya akófìrí lamẹ́yìn akófìrí làkásẹ́gbè amókú bí wọ́n ti ṣe gíní bí wọ́n ti fi rinlẹ̀ torí pé bẹ́yàn bá fẹ́ fi ẹ̀sùn zinẹ́rin lẹ́nu ìsìláàmù olè inú tẹ́ gbọ́dọ̀ wá ní ẹlẹ́rìí mẹ́rin àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ̀rọ̀ pé a kọ́dà mórí wọn gbà wọn tilẹ̀kùn kọ́dà mo rí ngbà tó sin ọmọ náà jáde ogbò ìwọ̀n ẹsẹ̀ rí nù sẹ̀rí ànọ́rọ̀ zìnà o ẹ̀yìn kọ́dà ngbà wọn wọlé wọn pa náà gbogbo ìwọ̀n ẹsẹ̀ rí nínú kíni inú sẹ̀rí àìsìláàmù ẹ̀mí ọmọ ẹ̀yìn ẹsẹ̀ ń tọ́rọ bẹ́ẹ̀ muhammad sallallahu ní ẹ̀mí ọmọ nìyàn kan ẹ̀mí ọmọ nìyàn kan lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí mùsùlùmí kọ́dọ̀ ní hurmaju kaaba lọ èyí tẹ́yìn sọ ẹ̀mí èyàn di bí ẹ̀mí adìẹ hun nípa báyìí àfi kí wọ́n jẹ́rìí wípé lójú wa ló ṣe báyìí bá ti ma rí lọ́kọ láya tí wọ́n máa ṣe ẹnìkan òwí fún wa fọ́tò ọ̀wọlé nù dájọ́ zìnà kọ́dà mọ́ yà wọ́n fọ́tò nínú mobile phone mi yìí ilé ẹjọ́ jù sí dustbin ni fídíò coverage rẹ̀ ní ọ̀wọlé ògbà táwọn àfá ti solé ìkalẹ̀ àmà páwọn èèyàn padà mọ́ fabricate video ìtàwọn èèyàn ò se ní ìsìn wọ́n lè ká pé wọ́n si ọlọ́run ti láwọn àfó lọ bẹ̀ kún wọ́n tó máa se wípé ó sojú mi kòró báyìí òun nìkanlẹ̀ rí nípa ọ̀rọ̀ ní mọ léèyàn kan kò ní mọ méjì kò ní mọ mẹ́ta wọ́n gbọ́dọ̀ mẹ́rin láwọn ta mọ̀ lólódodo tí wọ́n ṣe èyàn kéèyàn nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìbáwọn mẹ́rin bá wá ní yes bẹ́ẹ̀ ni wọ́n wá délé ẹjọ́ ẹ̀rú wá bẹnìkan nú wọn ah, wọ́n láì kò sójú tèmi bàbá akẹni ló wí fún mi ẹjọ́ ní wo kọ̀ wá wó nìkan gbogbo àwọn tó jẹ́rí ni ọ wà jíyà kọ́sífù wọ́n jíyà kíni ẹni ọ parọ́ zìnà mọ́ ẹni tí ò se ìdájọ́ ṣẹ̀rí ànú o torí pé ẹlòmí ọkàn ma yanu yọ ma pàdé yọ ma sọ̀rọ̀ kọrọ̀ nípa ọ̀rọ̀ ìsìláàmù kò sí ní rọmọ mùsùlùmí tó gbé ìsìláàmù yé náà tó ń náà fẹsẹ̀ rinlẹ̀ pé mófin mí tó dájélé ìwá nínú gbogbo tí ń jófin láyé anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam àwọn méjì tí ọ̀rọ̀ haddu zina sẹlẹ̀ lójú ayé annabi sallallahu alaihi wasallam kí ni wọ́n mú wọn al-i'tiraf àwọn fúnra wọn ni wọ́n wá jẹ́wọ́ kọ́dánú àkọọ́lẹ̀ ẹnìkọ̀ọ̀kan nú àwọn méjèèjì ọtẹ́ mẹ́ta tá annabi ń dá wọn padà pé bọ́yá wọn ò ní padà wá mọ́ wọ̀fí ṣẹ̀ríà ni pé bí ó padà wá mẹ́ gbọ́dọ̀ lọ béèrè bẹ́nìkan bá wá ṣe kíni bọ́bá wá mahkama sharia tó lóhun ṣe zìná wá ní ẹmà lọ́nà padà wá tí ọba padà wá máa dájọ́ gbọ́dọ̀ rán ní sí tọ́bá ipé ìtọ́lọ̀ ń fẹ́ kọ́ tàhá kọ́kọ̀ lára ẹ̀ kọ́ bẹ̀rù ọlọ́run kọ́ mọ́ torí pé annabuwa muhammad sallallahu alaihi wasallam máàízù tó wá bá nẹ́bí sallallahu alaihi wasallam bá nẹ́bí ti ṣe fúnnu kọ́dọ̀ wà ní ríwáyà pé òun ṣe bá nẹ́bí ọgbọ́n tó ń wí ni òun wà lẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ òun wí fún kọ̀dáhùn lóhùn kọ̀dà bóyá bóun bá bọ́ sí ẹgbẹ́ yàyín ní ó fi gbọ́ òun tún bọ́ sí pé ya Rasulullah zanaytu fatahhirni òun ti ṣe ń tọ́lọ̀ lẹ́yìn ọgbọ́dọ̀ ṣe fọ́hún a padà sọ̀rọ̀ débi yíò gbogbo ẹni wọ́n bá ṣe kàfàrà fún láyé wọ́n yọ tọ̀run kó lọ́rùn rẹ ni o òní máa ìzòfin sọ pé tọ̀hír ni dákùn fọ̀ mímọ́ ń bẹ́ ọlá nẹ́bí ò tún dáhùn lóhùn sallallahu alaihi wasallam ńgbọ̀dẹ̀lẹ́ kẹta tó tún wí kí lànẹ́bí ń bí làálàkà làálàkà só sì máa ń tó lóòsè yìí bọ́yọ̀ kan kíìsì rẹ̀ ni bọ́yọ̀ kan ọ̀nà òun se gẹ́gẹ́ bọ́kọ tí máa se pẹ̀lú ìyàwó rẹ̀ almara atulgamidiyya obìnrin tọwa bá nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam òun náà ni inni habla min zina òun lóyún bó tí ń wo òun yíwa nẹ́bí òun ò sí lọ́kọ oyún zina ni tọ̀hírni ìwà nẹ́bí fọ̀ọ́mọ́ fún rẹ̀ náà lọ́wọ́ bá annabi sallallahu alaihi wasallam kí la annabi wí fún anábì ní ọdá máa lọ́nà ibẹ̀un láti rí ara ọ̀nà tí sẹ̀ríà islamu fi ma protecti ẹ̀mí ọmọ èèyàn anábì ní ọlọ ó tún padà wá ńgbọ́ padà dé anábì ló lóyún oníbẹ̀ẹ̀ ni oyún náà rí ọ̀sẹ́ oyún náà rí ọ̀sẹ́ gíní ọ̀sẹ̀ sẹ̀ríà islamu nù kọ́dà bẹ́yàn bá pààyàn bẹ́yàn bá se gíní wọ́lá kún fílkì sọ́ọ́sí hayat bọ́bìnrin kan bá pààyàn tó jẹ̀bi kí wọ́n dájọ́ ọkú fún tí wọ́n wá ṣe tẹ́sì fún tí wọ́n ló lóyún gbogbo ọjọ́ bá tó bí wọn gbọ́dọ̀ dájọ́ ọkú wọn gbọ́dọ̀ gbé dájọ́ òun jáde tí ó fi ṣe kíni tí ó fi bímọ rẹ̀ torí pé oyún inú rẹ̀ ò ṣe kíni òun ọ̀pààyàn oyún inú rẹ̀ ọ̀pààyàn wọ́n nafsu bin nafsi arákùnrin kan ní nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn nílùú kan tí wọ́n ń pè ní norway nílùú èbó náà ni ara àwọn jẹ́ ń pa àwọn lajújù náà nù ọ̀dọ́ ni ó sì mọ́bán fún rẹ̀ náà ń sì ń pààyàn ẹ́ mélòó lọ́pàá ń gbà náà hmm? ẹ̀ gbọ́ngbà àwọn àbí <laughs> mélòó lọ́pàá ẹ́ ọpa tó súnmọ́gọ́rùn-ún èèyàn nítorí pẹ́mi rẹ̀ ti balẹ̀ pé inú òfin norway ọba àpẹgbẹ̀rún òun ò ní kù láyé ń tòun òpin ẹ̀wọ̀n náà ní bẹ̀lẹ́wọ̀n nísìnyí tó ń jẹun síjọba lọ́rùn sí ẹlákùn sí ọgbọ́nà àbágọ́ torí pé góòlù ń bẹ lọ́wọ́ ọmọ mùsùlùmí ọmọ wá wo pàǹdà táwọn kan ń polo sáyé yọmọ wá rò pé bẹ́ẹ̀ lọ̀làjú wa arákùnrin yìí ń jọ tí wọ́n wá mú wá kóòtù ẹni ọba wo lórí tv ń jọun adájọ́ wà fọ́ọ̀sì láti pé kí wọ́n gé kámẹ́rà kébù kámẹ́rà microphone tí ń fi ń sọ̀rọ̀ kọ̀yẹ káyé ọmọ gbọ́n tẹ́ hànà yìí ń sọ wọ́n ní kọ́ sọ̀rọ̀ ní kóòtù ẹgbẹ́ kí ló wí ẹ ó ní ẹ̀dẹ̀ ó lè regret tóun ní ni pé òun ọ̀pá ju iye tẹ́ lóun pa àwọn lọ wọ́n mọ̀ pé bóun pa jù bẹ́ẹ̀ náà lọ yóò tún máa jẹun síjọba lọ́rùn ní yọ́ máa ṣe spọ́ọ̀tù mẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn gbogbo àwọn ọmọnìyàn tó rán láàkìyàmọ̀ yìí àwọn ọ̀lẹ́tọ̀ wọ́lẹ̀kún fílkì sọ́ọ́sí hayaj annafsu bin nafsi olúwa níbẹ̀ bá se bẹ́ẹ̀ lẹ́ẹ̀tọ̀ gbádùn wọ́lẹ̀kún fílkì sọ́ọ́sí hayatun ya ulil albab nǹkan ẹlẹ́ẹ̀kẹta annafsu bin nafsi yìí ogbó àdíthù tí ó wà mọ́ wá lẹ́yìn ẹ̀ òun gan ni alimamul makidisi fẹ́ sàlàyé ń báàbù yìí bó làásí ma kí lèyàn irú ọ̀ràn wo lèyàn dá bó ní ó se dá tí ó fi lè tò kí wọ́n dájọ́ kú fún ǹjẹ́ ni ọ bá fi rú nǹkan kan pààyàn irú ẹ̀ náà ní ká fi pàun náà torí gbogbo gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ láyé lónìí ọmọ ènìyàn ò lè gbọ́n tọ́lọ́ǹgbèlé bá làgbọ́n jùlọ ó ní àláyá alámùmọ̀n kọ́lákọ́ wọ́húwọ́ latiful khabir ara ń tí àwọn ọ̀làjú ọmọ criticize ní pé bẹ́ẹ̀bà tẹ̀ wá pààyàn náà gbangba lẹ́tún tí wọ́n ń pa kí ló burú mẹ́ nítọ́lọ́ ń fẹ́ ká àchífù gan èyí ti gbàgbé ni toríkẹ́lò mí orí kó fi mọ̀ pé hìn bí ẹ sì máa pààyàn ọkàn ìpé fèrè tí ìbò bá fọn lásán òun láyé ń fọn ni common sense yẹ kọ́ sọ fún yẹn pé ta mọ̀ ní tó ṣẹlẹ̀ sílé <laughs> ẹ̀tọ́ ọmọ ènìyàn náà nù bẹ́ẹ̀ ń tọ́lọ́hun fẹ́ tó fi ní ẹjẹ́ ọ̀hán ẹni ẹ bá jẹ́yìn ẹjẹ́ kíkíní ẹjẹ́ àwọn èèyàn orí torí pé kìí ṣe torí ti ẹ̀lẹ́ fi ń jẹ́yìn àmọ́ torí tàwọn míì káwọn náà ó lè rí kí wọ́n mọ̀ pé àṣẹ́bẹ̀yàn bá ṣe gbogbo tí ṣẹ̀ríà ìsìláàmù bá gbé kalẹ̀ wàláhì bẹ̀ lọ́nà wa gbogbo ọgbọ́n yòókù ta bá wulẹ̀ pà ń dá àndágbọ́n kankan àkàn máa fara wa sẹ́yìn ni òun ni gbogbo ìtawà ń rí láyé lónìí lẹ́mí ọmọ èèyàn ni ò fi jọjúmọ́ ọlọ́nkọ́ mọ́sà àsàmọ̀nà wa nípa báyìí àwọn àhàdífù tí ó wà lẹ́yìn eléyìí yóò padà wá máa sọ bẹ̀ tẹ̀fsíl àwọn àdájọ́ wá wà lóríṣiríṣi ńgbò ni a tó lè pé ẹni yìí ọ dáràn kú àmẹ́ gbọ́dọ̀ pa ìbẹ̀nu sẹ̀rí àbẹ́ náà àwọn circumstances ń wà bẹ́ẹ̀ lápẹjúwe gbogbo ẹni a nínú ẹ̀tọ́ tí sẹ̀rí àfẹ́ wò òun lẹ̀tọ́ àwọn tí ẹni wọ́n pa fílẹ̀ àwọn wọ́n lẹ̀tọ́ yìí bí wọ́n bá wá jẹ́ mẹ́wàá tẹ́nìkan ní èmi yọ̀ǹda rẹ̀ àwọn mẹ́sàn-án ní àfi wọn pa kí ni sẹ̀rí àwí wọn gbọ́dọ̀ parú ẹni bẹ́ẹ̀ mọ́ kọ́nà àwọn ọba àpẹ́gbẹ̀rún kò ipẹ́ nìkan soso lólóhun òun yá fi rẹ̀ nínú sẹ̀ríà ìsìláàmù ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ́ pé pamọ́ kí lọ wá kàn òun ní ta padà mọ́ kanú hadith nípa báyìí tafasílù ọ̀rọ̀ alkisos inṣá allahu ta'ala yọ padà but hadith yìí ń sọ fún wa generally kí ni nǹkan ẹ̀kẹta tí wọ́n lè fi sẹ̀ríà kọ̀ọ̀tọ̀ àbí sólútọ̀ ìsìláàmù lè fi pé àà ẹ̀ sẹ́ńtẹ́ǹsì ẹni báyìí to death tó bá ti yẹ̀ lẹ́yìn eléyìn ọgbẹni ọba pààyàn oròjọ́ lálkìyàmà gbẹni tí ń dì nǹkan mara lọ bí táwọn aláìsẹ̀ wà tó lóhun ṣe jihadu anẹ́bì ní gbẹ̀yàn bá pa mọ̀háhádù ẹyọ kan kò ní gbóhun àlìjánná o gbẹ̀lẹ̀ yóò ṣe kíní gbẹ̀lẹ̀ yóò wọ̀ ọlọ́nkọ́ mọ́jà fọ́ ara wa síra wa o kásì sọ ìsìláàmù ló kọ tí è jẹ́ aljihad jihadu ní islam ẹni ọba lóhun ọyọ kú kọmọ tí ń wí ni àmọ́ jihadu lófin jihadu ní kíni ó lófin ó sì létò kìí ṣe pé báwa ti wá sọ di lónìí yìí ọmọ kan bá allahu akbar gbogbo ẹni tí ọba máa ṣe fatiwa náà kọ bẹ̀rù ọlọ́run nílọrin yàyí ọmọ kan bàbá bàbá rẹ̀ ní gbọ́dọ̀ rẹ̀ bóyá òun náà lè máa gbọ́ báyìí a máa ní dákọ rẹ̀ bàbá bàbá yìí ṣe mùsùlùmí ọmọ yìí mùsùlùmí ni bàbá bàbá yìí máa wá dààmú ọmọ ilé ẹ̀kọ́ kan pé kọ́ sá túláàsì kọ́ padà sínú ọmọ sì ti dàgbà ó ní tóun ó ṣenu ọwọ́ adijọ́ kan bóyá bàbá fẹ́ halẹ̀ mọ́ ní bóyá ó mẹ́ni rẹ̀ ní bàbá yọ àdá bàbá bàbá tí ọmọ yìí ń gbé ọdọ̀ nílọrin bíi náà ni o ọyọ̀ àdá pé lónìí yìí tó bá ọmọ yìí náà lọ wá wí fún mi o ó lóun sì mọ̀ pàgbára bàbá yọ káhùn òun ló bí bàbá àwọn lóòótọ́ àmọ́ bí tóun dàgbà dé pẹ̀lú eegun ọ̀dọ́ tòun yìí kò sí tí bàbá ilé tó lè ṣe fún òun ó dú òun ó àdáni but òun sátún wò náà òun àhọ bàbá ìtún wá ń léhùn òun wá ń sá lọ bàbá ìtún wá ń léhun tí gbogbo ará àdúgbò fi wá ń pé a ah, kí ló dé bàbá kí ló lọ ẹsẹ̀ wá padà ẹgbẹ́ kí lọ wá wí fún mi tèmi fi gbọ́ ọ wá nígbà tó ń wí fún ẹnìkan ó ní bá ń búhun ìgbé kíni ọ̀dẹ̀ ń sá fún jihad wàláhì láàrin olóní jihad sẹlẹ̀ nù sẹ́bùn lọ́kọ́ yóò àdá sí ọ akẹ́kàn rẹ̀ rìn ní lọ́rin yàí ni o lèyí òun ló ti wá wí fún mi gbogbo ẹni tí ọba máa ṣe fatiwa kọbẹ̀rù ọlọ́run o kọbẹ̀rù ọlọ́run nípa báyìí n tá à ń sọ ni pé kò sí n tó ti ni lójú wà láì nínú tí ìsìláàmù bá ní a ṣe àmọ́ se má jà ṣe tí ọbẹ̀ wá ló kọ kíni ló kọ ìsìláàmù aljihad jihad wà nú ìsìláàmù àmúlòfin ń gbò ní jihad tó wáyé bóòlà sí ìjà jihadu àmọ́ gbogbo ẹn bàbá bàbá ọmọ ń fàdá halẹ̀ mọ́ pé kó náà lọ mádà jihadu dénú àà bá ń kọ́ ò nípa báyìí kí ni nǹkan ẹlẹ́ẹ̀kẹta àtàríkù lè dí nìyí almofáríkù lè jàmà gbogbo àwọn táwọn èèyàn máa fi sọ̀rọ̀ kọ̀rọ̀ sí islam ní tó kọ́ mọ́ ń pẹ́ ẹ̀kọ́ fẹsẹ̀ méjèèjì rẹ̀ dúó pé ẹjókòó ara yín jẹ́ inú òfin kí wọ́n fi lè sẹ́ntẹ́nsì èèyàn tó death inú sẹ̀ríà òun ni àtàríkú lè dí ní yí alìmọ̀fáríkù lil jamaa ẹni ọba ti jára wa tẹ́lẹ̀ tọ́wá tún yí padà lẹ́ẹ̀kan náà tọ́lọ́dọ̀ àwọn ọ̀tá wa lòun tún bá wọn ṣe gbogbo ẹlẹ́tọ̀ ọmọnìyàn kábíra wa pé kílù nàìjíríà ọmọ bálùkànjà nísìn kẹ́nìkan wá lájagun ta lòun kọ́ wá lọ bá wọn ìlú tọ̀hún pé wọ́n rẹ̀ǹtì wọn ni iṣẹ́ owó tòun lòun ń se irú rẹ̀ sì tún padà wọ nàìjíríà yí ọkànlẹ̀kún lé bàbá rẹ̀ kò tó bẹ́ẹ̀ wọ́n dájọ́ ọkú fún ni bó ti wá rí gbogbo ayé nù ẹlọ́wọ́ àwọn òfin báyìí ẹ wo circumstance gẹ́ pé tẹ́ bá rí lókèrè òun lẹ́mọ̀ wá sọ̀sọ́kú sọ sí islamu kò sí tó ti ni lójú ń po òfin ọlọ́run islam ló protect ẹ̀mí ọmọ ni ẹ̀dù ẹwà ayà al-qur'an al-karim ẹlọ fọ̀sán wọ islam bọ́ bá dòrú ẹ̀dìnà rẹ̀ ń bẹ̀rún ayà al-qur'an ibẹ̀ pé ẹlọ lọ́sàn kí wọ́n rí yín pé mùsùlùmí ni yín bẹ́ẹ̀ bá ti wà rin wọn tán tí wọ́n ti ń rí yín pọ̀ pẹ̀lú wọn ẹwà sọ páwà náà ti rí kò sí nkankan bẹ́ ìrọ wọn ń pa wọ́kfùrú àkírọ̀ kí ní jọ́ dálẹ̀ jù yíò lọ islam ń gbà wọn was a state bí ìgbà tí yẹn dalẹ̀ orílẹ̀-èdè ọlọ́wọ́ àárín wọn àjọ ń dámẹ́rẹ̀ ẹ́ òsìdé onímùsùlùmí ni wọ́n náà èyí sí ìse mùsùlùmí wọ́pùrú ákírọ̀ wà wọ́n wọ́n wí tí kòrá ní se ìkáyà rẹ̀ o pé lójú ayé ẹ lọ́wọ́ àárín wọn ní mùsùlùmí ní bọ́bá sì ti di àsálẹ́ ẹgbẹ́ gíní wọ́pùrú àfihànwú ẹ wá ṣe kèfèrí torí pé ẹlòmí ọmọ pé yàtọ̀ ń bẹ láàrin islam òkè á ṣe nǹkan kan fẹ́ni tó jẹ́ kèfèrí láti ilẹ̀ kódò ní àjọmọ́ gbé ká máa ṣe dáadáa sí àbí àmọ́ kí ní ìyàtọ̀ ẹni ó ti wọ àárín wa tó tún wá lòun ò ṣe mọ́ ara ń táwọn kan wò pé kí ló kù tí dẹ́wùlà ìsìláàmù yìí wó òun ni pé tó kù ni pé àfi ká wó wọn láti inú pé ẹlọ ẹ ní mùsùlùmí làwà náà wọn tán orú wọn kù lónìí náà o àwọn akéwú gba jésù irú rẹ̀ nú o pé àwọn náà ti kéwú àmọ́ gbogbo ohun ń bẹ ń bẹ kọ̀ sọ́nà ń bẹ láfi mẹ́ làálàhún pé bẹ́ẹ̀ bá tán mẹ́ ẹ wá ní kí ìsìláàmù ọmọ tìrìtì àwọn bíi bọ́bá kún mọ̀ pé wọn ò se mùsùlùmí láti ilẹ̀ kọ̀sẹ́ ni ọ kọ̀sí tọ́ kan lákùn dí inúkún <laughs> wàlíyà dí táà nẹ́bí fi kó lórí ilẹ̀ ayé sọ́lọ́lọ́hà àrẹ́sọ́lẹ̀m àwọn lákùn dí inúkún wàlíyà dí wọ́jọ́ ń bèlú ni kọ́dà nẹ́bí rajà lọ́dọ̀ wọn kọ́dà jọ́ táà nẹ́bí kú wọn lọ́jẹ̀ kan nu wọn lówó tí ètí ìsan sọ́lọ́lọ́hà marhunatun inda yahudiyin hadithun sahih àmọ́ ogbẹ́ ni ọ bá ti pé in tó kù nípa gbára wọ̀ káwọn mọ́ ẹ mọ́ lọ pé ara wọn làwà náà àti kéwú akéwú gba kíní gbogbo ẹni tí máa ń se bẹ́ẹ̀ kíjọba náà mọ́ fi èsí wọn ọ̀kan náà ń bẹ lọrin bá ti ń sọ yọ́wà wọ jàlàbí àbí ẹni ọlọ́run ó sì nírun gbà ẹ mọ́ àhà kọ́dà yóò tún máa sọ jihad kèfèrí sì ni kiri ó ni irú jàlàbí àtà máa wọ ni òun kọ́lẹ̀ yóò ti sálámà sí bọ́bá pàdé rẹ̀ igbé àwa náà ti wà ń bẹ́ àti mọ́ ámìnú bílàdí ounzila alálàdí na ámànú wájìhà nàárí wọ́kfùrú làálàhún àhẹ́ nígbàtí orílẹ̀-èdè kan ọ̀bá jẹ́ gbarú ẹ̀ ẹsẹ̀ lè retí kí ìsìláàmù náà mọ́ gbófin tí ó dẹ̀rù bàrú àwọn báhùn pé wo ọ̀sáyì ránranrún yàyín o bọ́ bá mọ̀ pé bí ọwà òun náà lọ wà mọ̀ wà mẹ́ lákùn dínúkún àmẹ́ni ọ bá ní òun gbọ́ngbọ́n rú yíhun àtàríkù lè nìyí àlùmọ̀fáríkù bófin gbogbo ayé sì ti rí lónìí nù bí wọ́n bá parọ́ lókù nípa báyìí Ah, gbogbo ń taa sọ lónìí jẹ́ bí general perspective tọ́mà mùsùlùmí ó fi lè dúó pé alhamdulillah kò sí nǹkan kan tí ń bẹ ní òfin islamu tí ó ti wọ mùsùlùmí lójú àlàyé yìí tí ọba yíọ súnmọ́ àwọn àfáà súnnà pé wọ́n ń wí báyìí pé bó ní ẹ̀yin muslim bó lẹ́sẹ̀ mọ́ sọ fún wọn pé wá ánà muslimu ìmẹ́ẹ̀ṣẹ́ muslim jókòó ń sàlàyé fún ọ sí òyí ọ ni sẹ́yìn náà jẹ́ gbaru ilé sẹ́yìn náà jẹ́ gbaru ilé sẹ́yìn náà jẹ́ gbaru ilé nípa báyìí ọlọ́nkọ́ mọ́sá àsàmọ̀nà wa o ọlọ́run jẹ́ agbọ́ ìsìláàmù yé kásì lè lò ó torí bí a bá lo ìsìláàmù bó ti rí wà láìláì fẹ́nu pàwọn èèyàn àwọn ṣáájú bí wọ́n ti pẹ̀ àwọn èèyàn sínú ìsìláàmù nù pẹ̀lú lílo ìsìláàmù gidi yàtọ̀ fún ìmọ̀ tú ìsìláàmù ń túkùtù tí ó wà á máa lé àwọn èèyàn sá pé ah, àṣẹ́sìn ẹlẹ́jẹ̀ lẹ̀sìn ìsìláàmù ẹsẹ́sìn ẹlẹ́jẹ̀ o ìsìláàmù mójútó ẹ̀mí ọmọ nìyàn àbí kí ló tún kù ẹni ọba pẹ nìkan ọlọ́wọ́n ẹ̀ṣẹ̀ ẹni ọpa gbogbo ayé run lọ́lọ́wọ́n ó fún ẹni ọba yí ẹ̀mí kan ládẹ́ ẹni ó yẹ gbogbo ayé lọ́lọ́wọ́n ó fún ẹni ọba pẹ ní kí èsè mùsùlùmí láì lẹ́tọ̀ọ́ rẹ̀ kò ní gbóòórùn àlìjẹ́ ọgbẹ̀lẹ̀ ní bẹnu islam ẹ̀kẹ́ fún wọn kí wọ́n mọ̀